mú fún wọn lówó wọn o. pàgbówó kí yóò pàgbówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á máa wà pẹ̀lú ẹ̀yin. àmín sà. ẹ dẹ̀ kú iyì àti àpọ́nlé tẹ̀ ń fún mi ní gbogbo ìgbà o ọlọ́run á máa bu iyì àti àpọ́nlé fún ẹ̀yin náà ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn o kàwọlẹ̀ sí wọ́n fún ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mi ò lè wá kí má ṣaláì náwó sí i wo ìwọ. ẹ má bínú pé ó kéré o ẹ gbà. ẹ mú wa ẹ ṣe ta. èlò ló fún ẹ ló fún ẹ èlò ló fún ẹ. ẹ ṣe o yọ̀ọ̀dà fún yín o ẹ ṣe ta olúwa jẹ́ bàbá sí i fún wa bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí i fún wa bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí i fún wa. olójú ẹ̀yìn ó yá ó yá ó ẹ wo ẹ kó táwọn ọkùnrin wá ká máa lọ tiwa. ọbẹ̀ tá o ọbẹ̀ tá o. ẹ ẹ ẹ wo ẹ wo ẹ ṣe sùúrù o bọ́dà sàmú ní bẹ lórí ìdúró wọn ṣe ẹ ti rí bó ti dákẹ́ bí odò tí ò fọhùn ẹ mọ̀ pé bínú bá ti ń bí yóò dákẹ́ kò ní wí nǹkan kan ni ẹ jẹ́ mọ bí n ti kówó ìdéwájú rẹ̀ bó bá fún wa déédéé bí ò sì fún wa kò sí ní tá a ṣe sí o ẹ ṣe sùúrù o. ẹ wá ẹ ní sùúrù o kí mo fẹ́ tẹ sọ́dọ̀ ṣé bọ̀dá sẹ́mu wa mi gbà tá a sì bàbá bàbá bàbá o ẹni tí inú bá bí kọ́ kọ́ kọ́ kọ́ wá bí tuntun òbí sí o. ẹ wo lójú ẹ̀yin ẹ jẹ́ ká lọ sí kọ̀rọ̀ ká lọ pín nǹkan tá a fẹ́ pín. bọ́bọ́ yìí ó stupid pẹ̀lú statement tó méje. ṣé wọ́n bá bí yín dáa ẹ gbé ẹsẹ̀ kan kúrò bẹ́ẹ̀ yẹn. tí bá fún yín ní fọtí òyà dé máa kọ yín. ọ̀tẹ̀ orí ẹ̀ ò pé o kí ló tó wíwà bí tó wíwà bí táùtù náà sọ́bí ìyàlá yẹ ẹnì kankan já nínú wọn kó gbẹ́sẹ̀ kúrò ń bẹ́ẹ̀ ni. èsì tọ̀ o. fi wọ́n lẹ̀ ìtàn bá bí yẹ ẹ̀dá kó gbẹ́sẹ̀ kúrò mẹ́. ẹ wọlé sáà mọ̀tọ́ fẹ́ fún wa lówó ẹ̀ dìde mọ́ wa. iwájú ta bàbá ńlá kù bàbá yìí ló ti fún yín lówó. ẹ̀yẹ jẹ́ kí n ka one to three kí owó yẹn má kàn mí lára ń bí ó yẹ cross ẹ̀ láti bá mi kà one. ẹ ṣe sùúrù bọ̀dá Sàámú owó ọ̀hún náà ní ń bẹ lọ́wọ́ mi mo sì ti fẹ́ kó wá fún yín. bó síbí kankan fún mi. Ah. n kò wá. Ah! bẹ́ẹ̀ ṣe kúkú oró nìyẹn wọ́n dẹnu community wọ́n fún yín lówó ẹ̀ ṣe yẹ́yẹ́yẹ́yẹ́ orí burúkú kiri ọba community mẹ́wẹ̀ẹ́wà lèmi o community tàdé wà nú ẹ̀ ó ní chairman ṣéèmà nú ẹ̀ ni màá lọ kó fún. Ah! ẹ̀bùrà Sàámú wọn síbẹ̀ gbà tó fún wa lówó. ṣé ṣéèmà lọ bá ṣe bá bá bá bá bíbá yìí ni. ó yà mí lẹ́nu náà ṣéèmà ń kọ. ẹ fún ọlẹ fún ọlẹ ẹ fún ọlẹ ìyá ló ń jẹ wọn ẹ mọ̀ pé pọ́fà ti pọ̀ ibẹ̀ ti rí owó tán fún wọn ti rò pin balaga ni ẹ fi chairman lẹ olórí burúkú ni chairman yẹn náà ẹ pín owó yìí àmọ́ ẹ fún mi fifteen bẹ́ẹ̀. Ah! ẹ dá padà fifty thousand kẹ ó ti pọ̀ jù náà kí ló ṣẹlẹ̀. ẹ wá ṣé torí pé mò ń fún yín láǹfààní pé torí pọ́nfàtì ti fẹ́ báyé yín jẹ́ òṣì àti ìránù ti fẹ́ rún yín àbí bẹ́ẹ̀ kọ́ bàlágà ni etí ń bá ti ń bù ni mo ń bù ẹ bá mu ẹ bá mu ẹ mu ẹ pé ìtókù ẹ ń ṣe é. Sàámú Alájọ Sàámú Alájọ Sàámú Alájọ. múlẹ̀ síwájú ẹ̀yìn Ọlọ́run láì ro ohun gbogbo tí wọ́n ní láì wo ipò tí wọ́n wà wọ́n sì tẹrí ọkàn ara wọn ba olúwa ohun gbogbo tó jẹ́ ẹ̀dùn ọkàn wọn ó yá bá wọn mú un ṣẹ. àmín. gbogbo ohun tó ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ ayérayé òróró ìtura olúwa ẹ bù ú sí. àmín. afẹ́kẹ́ mú. pásítọ̀ ẹjọ ẹ bá mi gba àdúrà kí ọlọ́run má jẹ́ kí n kú báyìí. ẹ wò ẹ tí ẹ lè kú kò sí kòkòkan lójú yín lórúkọ jésù ah, ah, ẹ̀yin bẹ́ẹ̀ ṣe dáa tó yìí àá bí mo dẹ̀ ṣe ń wo èèyàn gidi èèyàn pàtàkì lẹ máa jẹ́ ògo ìdílé kan lẹ jẹ́ ẹ̀ ìdílé wo ló máa gbàdúrà kó go òun parun ẹ lè kú láíláíláíláí lórúkọ Jésù. ṣé má dá. bíbélì wípé èmi kì yóò kú bí kò ṣe yíyè kémi kó lè máa ròyìn iṣẹ́ olúwa ìránṣẹ́ rẹ ò fẹ́ kú lórúkọ jésù olúwa má jò ó kú. àmín. ìránṣẹ́ rẹ olúwa má jò ó kú. àmín. àdúrà rẹ olúwa ẹjọ́ gbà. àmín. ká máa yìn ọ́ lógo. àmín. jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. hallelujah. amen. amen. ẹ ṣé gan ni pásítọ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ ra màdá ẹ ṣé gan pásítọ̀ bí mo ṣe ń kọjá lọ lọ́n sọ fún mi pé alàgbà kan wà ní orí òkè ń bí báyìí torí ẹ̀ mo ní mo gbọ́dọ̀ dé ọ̀dọ̀ sí yín so fún ìdí èyí ẹ gbà ah, ẹ má bínú èmi nìkan tán bẹ́ẹ̀ ni owó ìpọ̀ a ah, irọ́ kò pọ̀ kò pọ̀ ah. kò pọ̀ madam ẹ̀yin náà ẹ gbà ẹ má nìkan kéré ẹ ṣé gan sà. kò pọ̀ kò pọ̀ ẹ ṣé gan ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ madam. ẹ ṣé gan yes ma. sọ bẹ́ẹ̀. bọ́dà Sàámú. sọ bẹ́ẹ̀. bọ́dà Sàámú. sọ bẹ́ẹ̀. bọ́dà Sàámú. kí ni wèrè gan-an èwo ni bọ́dà Sàámú bọ́dà Sàámú orí orí orí òpè ni kí ló pè mí fún ìwà aṣẹ́wó òṣè oníranù burúkú yìí ó fẹ́ sọ fún mi pé máàyì ó wá síwájú ilé bó ṣe pariwo tó níwájú ilé yẹn ó fẹ́ sọ fún mi pé o ò sí nínú ilé àbọ̀ gbọ̀n nígbà tó ń pariwo o ti gbọ́ àbí o mọ̀ kó fún àwọn kan ní two hundred thousand níwájú ilé láìpẹ́ yìí o dẹ̀ gbẹ̀yìn kùlẹ̀ jáde o wá lọ búlọ̀kù ẹ̀ lọ́nà ìyá kọjọ́ ẹ̀ wájú ọ̀dẹ́ chọ́ọ̀chì mi àbí àbọ̀ àbá lọ̀rọ̀ tiẹ̀ o àbọ̀ àbá ni. ó dá Sàámú. níwọ̀. mi ò mọ béèyàn kankan wálé àbéèyàn kan wálé mi ò sí ń lè ṣé bẹ́ẹ̀mi wá rí sọ bẹ́ẹ̀ ni wọ́n gbàdúrà tèmi ní ládẹjọ́ pàdé ń bì báyà bí sọ bẹ́ẹ̀ mi ò mọ oh. nǹkan kan. ó bẹ́ẹ̀ ń bì ni àbí máa yẹ bẹ́ẹ̀ ń bì ni abẹ́ẹ̀kọ́ èmi ò tí ì ráyè ẹgbẹ́ orí burúkú tó rò sọ bẹ́ẹ̀ ǹjẹ́ mọ̀ kí máa tó lọ yìí ǹjẹ́ mọ̀ kó sẹ́ kúrò níwájú ilé wa báyìí ah, lóòótọ́ kò ní dídé bí mi tí mo dé bí mo mọ̀ pé ogun ti wọnú community lẹ́ẹ̀kan sí ẹ ṣe máa tó ṣẹ̀ṣẹ̀ lọ yìí ǹjẹ́ mọ̀ kó fún àwọn èèyàn méjì wọ́n lè ju méjì lọ wọ́n lè ju mẹ́ta lọ mi ò fẹ́ mọ̀ àmọ́ èèyàn méjì ni mo dámọ̀ dáadáa nínú wọn ó fún èèyàn méjì ní two hundred thousand naira níwájú mi gangan báyìí ó dẹ̀ ṣe níṣe bíi kó wọn ò mọ̀ mí ni ọwọ́ ló jù sí mi àmọ́ agídí ni mo fi gba two hundred thousand naira lọ́wọ́ wọn tí mo bu tí mo fẹ́ bù bẹ́ẹ̀ mo ní káwọn tó kù kàn pẹ́yìn tó kù àmọ́ tí mo fẹ́ lò bẹ́ẹ̀ rí ó fún yàn ní two hundred thousand naira tí ò tí ì tó twenty minutes ó dẹ̀ débí ó fún ẹ̀yin ní hundred thousand ó fún wọlé fifty k. Ah, èmi tó fún lówó gan mi ò mọye tó wà ń bẹ. làákàyè tájọ ní jura wọn lọ o ẹni tó bá lè tù bra lọ́wọ́ kan ó máa lè gèsè ti owó lọ́wọ́ èèyàn ó máa mọ déédéé owó tó wà bẹ́ẹ̀ fifty k ló wà lọ́wọ́ ẹ̀ hundred k ló wà lọ́wọ́ tẹ̀yìn. Hmm. ibi tí mo fẹ́ lò bẹ̀rẹ̀ ó fún àwọn kan ní two hundred thousand naira ó fẹ̀yìn hundred ó fòun ní fifty ó jẹ́ three fifty thousand iṣẹ́ kí ni máa nù ṣe kí ló dé tó fi ń fún wọn lówó káàkiri kí ló wá ṣe nínú community wa ṣẹ́yìn ò gbàdúrà fún ìgbà tó dábí. mo ti gbàdúrà fún wọn sí yìí. kí lẹ rí. mi ò rí nǹkan kan. ẹ ò rí nǹkan kan. nítumọ̀ wípé ẹ gbọ́dọ̀ fira yín sínú bú àdúrà ẹ gbọ́dọ̀ fira yín bọ̀ nínú bú àdúrà láti wádìí pé ta ni mike ẹ wádìí ẹ pé ta ni kí ló wá ṣe nínú community tó fi ń há owó káàkiri bó ló ti ń rówó ṣé ẹ rí sí pẹ̀lú mi mi ò rò pé èèyàn dáadáa ni. Ah, ah, kódà Sàámú ah, máa ń tèmi rí tó kúnlẹ̀ síbẹ̀ tán pray fún yà èèyàn gidi ni wọ́n o. orí ẹ ò pé yáì hó yọkùn òun yọ síbi kílókù sẹ́fún kílókù orí ẹ ti bàjẹ́ ẹni tó bá ti há owó káàkiri ń sìn èèyàn dáadáa ni owó ni wọ́n fi ń mọ èèyàn dáadáa bí orí ẹ̀ ti dàrú aṣèrè burúkú ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ṣe ẹ̀rí sí pẹ̀lú mi. Sàámú ká má parọ́ ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ tó ní ọpọlọ ni ah! lórí owó yìí àti lórí ọkùnrin yìí a gbọ́dọ̀ gba àdúrà ká mọ orí ènìyàn tí ọkùnrin yẹn jẹ́ tó jẹ́ so ẹ ti faṣẹ́ lé mi lọ́wọ́ èmi náà dẹ̀ máa ṣe iṣẹ́ yẹn bó ṣe tọ́. bẹ́tà bẹ́tà ìjọ ò lè máa gbà alẹ́ ìní ni o alẹ́ ìní kẹ́ẹ̀dẹ̀ má fọ ọkàn hundred thousand ẹ má fọ ọkàn owó tó wà lọ́wọ́ tèmi náà náà ní fọ ọkàn ẹjọ kẹfẹ mi sọnà mi ní fọwọ́ kàn mo bu owó yẹn gan ni tó ṣe ẹ má fọwọ́ kàn hundred yẹn so ó yá kí lẹ fẹ́ rí mi fún gangan. ẹ ò tọ́ ni o ẹ wá jókòó. níbo ẹ máa bọ̀ báyìí. síbo lójú èrò ẹ rí pọ́ gbọ̀ọ̀rùn ni ọ̀gbọ̀ọ̀rùn ẹjọ ẹgbàga yín kémi náà gbé kan ó yẹ gbé mo ti gbé tèmi gbé tiyẹn gbé tiyẹn gbé tiyín. èmi àti sista Yosibi ń sọ̀rọ̀ lọ́wọ́. ẹbí ṣe wá fi nílẹ̀ sórí ìjókòó ní ṣáájú wọn dé. ẹ jẹ́ má bínú ta ló jẹ́ sista Yosibi. èmi ni. àbòrí ẹ tí bá tọ ní wọn bí yín máa kọ ní sí àwa ìtì lórí kò ní wá òkè ẹ rí ẹ rí inú ẹ má le ẹ má le ọ̀rọ̀ tẹ̀sán ló fà tó fi wá báyìí ọ̀rọ̀ tẹ̀sán ni ẹ̀rí mi fín níwájú yọ̀ṣíbí òun ni kòkòrò ṣe dọ́dọ̀ yìí sọ bẹ́ẹ̀ ẹ gbága yín ẹ gbága yín ẹ má máa waste time mi o ẹ̀ tún rántí mówó ẹ lè fílẹ̀ sórí òkè ẹ gbága àti ẹ gbága kan bẹ̀ ẹ gbága kan ọ̀rọ̀ ta fẹ́ sọ máa nílò àgọ́ wọ́n máa nílò àgọ́ níwọ̀ níwọ̀ wàá ríran wò. mo ń gbọ́ o ah. àdúrà yín ti gbà ẹ ti ń pẹ́ ń bẹ̀ yẹn o ẹ ti ń pẹ́ o. wọ́n lè gbọ́dọ̀ Sàámú pọ̀ tẹ̀ dúró ní odidi fifty thousand naira láì gbé láì fà. kí tún ni. ẹ jù ẹ jù ẹ jù ẹ fún mi one minute wo ìwọ pẹlẹkùn yẹn dé. ẹ rà sá ẹ ṣàmọ. ẹ dà wọn ẹ wò ìtorí ẹ mo ṣe ní kó wá o pé kó wá rí yín o ó ní ẹ promise òun ní owó kan tẹ fẹ́ fún òun torí ẹ mo ṣe ní kó wá rí mú dẹ mọ yín ẹ má tètè ń gbàgbé nǹkan torí ẹ mo ṣe ní kó wá. ẹ rà sá ẹ mo ní kí n wá tún ràn yín létí nìta torí ìparí oṣù là ń wò lọ́ọ̀kan yìí mi ní fẹ́ kó máa sún mọ́gbà yẹn kí n ṣẹ̀ṣẹ̀ tún máa ràn yín létí nìta. ṣíṣù ti fẹ́ parí. àbẹ́ẹ̀ ah, ah, nìta èyí ni twenty sixth oṣù ti fẹ́ parí. ẹ oṣù ti fẹ́ parí. oṣù ti fẹ́ parí. Ah, ah. báwo lẹ ṣe ń ṣe báyìí díẹ̀ kí ni gbogbo ilé ìtorí Ọlọ́run ó sọ fún yín pé kò sí nǹkan kan ẹ̀yin tó yẹ kẹjẹ ká lọ síbi tá a fẹ́ lọ sí ẹ̀yin lẹ jẹ́ ká lọ kò sí nǹkan kan àní gbọ́ láburú àní rí láburú ibi ò tiẹ̀ ní kọ̀yìn. àmì lórúkọ Jésù bí ní kọ̀yìn sá. ẹ ṣe bí èmi ni mo promise ẹ ní mountain báwo rí mi ìgbàgbé mi gbàgbé màá rí ẹ ṣó ti gbọ́. Chad ó fẹ́ gbé mi lọ swim <laughs> mi ò máa lọ swim o no now ta lọmọ mi èmi ò kí ń ṣọmọ mi jàre mi ò kọ́ lọ ni hmm, ìwọ ló mọ̀ tó bá dẹ̀ lọ́mọ mi ni mi ọmọ mi náà ni mí. bèèrè wí. wo àmà fi ẹ̀ padà létà. alpha wà òkè báwo níbi ló wà gbọ́ gbogbo nǹkan tó ń lọ nínú community nínú community wọ́n ní máa nǹkan ẹja ńlá ni níṣẹ́ ló ń fowó yàlà yàlà yàlà yàlà ló ń fa àwọn èèyàn lówó. <laughs> wọ́n sọ fún mi ni o mi ò sí bẹ́ẹ̀ ó ló fún èèyàn lówó kéré jù two hundred and fifty thousand naira ni o. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. nínú community wa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi wá sọ pé kò possible. kò lè possible yẹn gangan gangan ni o kò lè possible ní time tá a wà ń sìn kéèyàn kan máa fún ọ owó yẹlẹyẹlẹ. àwọn tó rí ló sọ fún mi wọ́n dẹ̀ mọ̀ mi as ọmọ náà bó ṣe mọ irú èèyàn tí mo jẹ́ wọ́n dẹ̀ ní kí mi náà kí n tètè ṣe kí ni kí n wá gba tèmi kí n má miss opportunity ẹni. àti pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn o mi ò dẹ̀ rò pé wọ́n máa ń láìkó obìnrin o. kí ni mo gbọ́ tó sọ kí ni mo gbọ́ tó sọ wọn ò láìkó obìnrin àbí wọn ò láìkí wọ Ah. so òun sọ fún mi sìn yìí nísìn yìí òun sọ fún mi sìn yìí pé tí èmi àti máa yẹn bá wà nínú yàrá tí mo wá tú gbogbo eléyìí tí mo túlẹ̀ fún ó ní kò ní like mi ah. o ìtì rẹ di bẹ́mi ṣe wà ẹ́ máa da tèmi lọ́wọ́ ẹ̀ wọ́n ah. mo fẹ́ tọ̀jà rẹ. tó dùn tó dùn ọmọ tó dáa ló máa parẹ́. ẹ ṣàánú mi o ẹni ọlọ́run bùn kó bùn mi o ẹ ṣàánú mi o. tó gbogbo ìrònú ẹ̀ ń sin visa ni jọ sọ fún mi tó bá travel kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀. wo jẹ́ kí mi máa bá tèmi lọ jàrí báyìí ti sú èmi. ṣòro ti máa ní owó tí mo sọ pé máa ka owó kiri ẹ ẹ nà ó ti mọ ó ti mọ lọ́ra mo rọra kú bẹ́ẹ̀. ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹni ọlọ́run bùn kó bùn mi o ṣàánú mi o ẹ pẹ̀lẹ́ ẹ gbà ìṣe ilé àtọ́nà yóò ní bàjẹ́ o. àmín báwo lẹ ṣe débí ná. Ah, àbúrò mi ló máa ń gbé mi wá láàárọ̀ tó bá ń lọ skul tó bá dé túnbọ̀ á tún wá gbé mi padà. ìgbà wo ló máa gbé yín báyìí. tó bá ti ń bọ̀ lọ́sàn-án á wá gbé mi bí báyìí. ṣé ibi lẹ máa ń wà lójoojúmọ́ ni. ibi ni máa ń wà lójoojúmọ́ sà. tó tó wo mi ọmọ ọdún tó wọ́n bọ̀ bẹ́ẹ̀ mọ kó ṣe bẹ́ẹ̀ yẹn o wọ́n ti ta o ok ok in that case ẹ eh, kọ́sẹ̀ yìí tó parí màá wo nǹkan tí mo máa ṣe fún ah, yín. ẹ ṣé gan sà ẹ ṣé gan ẹ ṣé sà o. Ah. Shiso, Shiu, Shiu. Erasa. Erasa. Erasa. Erasa. Erasa. Erasa. Erasa. Erasa. Erasa. Erasa. gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe ládùúgbò gbogbo bẹ́ẹ̀ ṣe ń tún community ṣe ọlọ́run á máa pèsè fún yín ọlọ́run á máa pèsè fún yín ẹ máa rí ṣe ẹ sá ẹ ṣe gan ẹ ṣe ẹ ṣe o ẹ ṣe sá all right ẹ ṣe sá ẹ ṣe sá ẹ ṣe sá ẹ ṣe sá ẹ ṣe sá. ẹjẹ bá gbé sa ah. ẹ ah, tútù máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni. ó máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹjẹ bá gbé sínú mọ́tò ẹ bá gbé sínú mọ́tò ká má gbé lọ hospital yẹ hospital ni sa tútù. anita ah, nati waste ẹ jẹ́ kí n dùn wọn ma pick cab a ma lọ hospital ẹ̀yin a ma lọ sí sa. that is the very best sir that is it sir okay, okay. that is it sir. ìwọ fún mi lẹ́yọ̀kan bẹ́ẹ̀ fún mi lẹ́yọ̀kan make sure pé òun pè mí time to time kó máa fún mi bó ṣe ń lọ kó tẹ̀lé wọn lọ sọ́spítù yẹn all right. ẹ tẹ́kẹ̀ sá. all right. ní sùúrù ṣe jẹ́ǹsá lọ junction kí take cab a máa gbé lọ sí hospital sísìn do you understand. ẹ̀gbọ́n ẹ ti ẹ tó ṣẹlẹ̀ ẹ fún àwa lówó àwa máa mọ bá a ṣe máa wá káàkiri. no no no no no chairman ló fún mi lówó wọ́n ní pé kí n gbé lọ sí ni tó bá pè mí gbẹ̀yìn kan kí wọ́n sọ pé mo ti release yín kò possible àmì lè ṣe bẹ́ẹ̀ o. ṣé ya wèrè ni ẹ síwì ni are you not mo ní kẹ́ fún mi lówó. mo ní kẹ́ ah. ah, ah, fún mi lówó. ẹgbàá mi ṣáà wọ́n mi ò ṣẹ́yìn lọ fún lówó yẹn bá. ẹ̀wọ̀ ẹ̀gbọ́n mo wọlé jàre so our ladies yìí pa ọ̀rọ̀ gbowó Boss bọ́ọ̀sì mi ní ṣá this is wonderful. ọ̀gá mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún opportunity láti jókòó tí láti lè bá yín sọ̀rọ̀ sá mo really appreciate gan sá sá mo ní nǹkan kan láti sọ o sá mo fẹ́ sọ pé máà tó ní nǹkan máa ṣẹlẹ̀ ní month end yẹn tẹ̀bá níwò gẹ́gẹ́ bí ọmọdé tèmi sà n bá sọ pé n bá suggest pé ká padà sọ́dọ̀ máa yẹn ó yẹ kó lè ní solution sí nǹkan tó sọ pé ó máa ṣẹlẹ̀ mọ́ tẹ̀lé ẹ sá. nǹkan ṣe Dèjì. Ah, yes sir. òótọ́ ló sọ. yes sir. láti bí ijọ́ mẹ́ta yìí èmi náà ti ń rí àwọn àpẹẹrẹ kan ah. àwọn àpẹẹrẹ yẹn dẹ̀ ní agbára gan ni àmọ́ ṣá o mo ti wá make up mind mi bẹ́ẹ̀ ni mo ti make up mind mi. ẹ ti make up mind yẹn water. ẹ máa find solution sọ̀rọ̀ ara mi ah. má wọrí. but boss you can confide in me. a ní kó má wọrí. ẹ lè bá mi sọ̀rọ̀ sá. má wọrí máa find solution sọ̀rọ̀ ara mi ah. má wọrí. ok sir tẹ bá ní kí n máa wọrí sir mi fẹ́ máa lọ sir. o ṣe. ẹ sà. o ṣe. ẹ sà. o ṣe. nígbà náà ni wọ́n kígbe pe olúwa nínú ìpọ́njú wọn. nígbà náà ni wọ́n kígbe pe olúwa nínú ìpọ́njú wọn. ó sì gbà wọ́n nínú ìṣẹ́ wọn. ó sì gbà wọ́n nínú ìṣẹ́ wọn yes. ó mú wọn jáde kúrò nínú òkùnkùn àti òjìji ikú. God bless you ó mú wọn jáde kúrò nínú òkùnkùn àti òjìji ikú. ó sì fa. òkùnkùn ti gbogbo ẹ̀ ó ti tó pọ́ìntì fún mi ìdíje ìdíje lọ́jọ́ sọ. ǹjẹ́ ó lágídí burú bàjẹ́ bí mọ́mí ẹ ṣe ṣe rè ṣé wọ́n ti ní ṣàbẹ̀rẹ̀ gún lọ́sibítù lágídí òṣì ẹ wò sọ bẹ́ẹ̀ inú òkùnkùn wo la wà nínú kọ̀míníìtì pẹ̀lú arákùnrin ọmọkùnrin tó wá tó kàn fún gbogbo àwọn èèyàn lówó bẹ́ẹ̀ ni pé kò ṣiṣẹ́ owó yìí ẹ̀rù bà mí mo lè fẹ́ mọ́rú èèyàn tó jẹ́ mo lè fẹ́ bà mí pa ẹ̀ mo lè sọ fún yín pé kẹ́ ẹ má pọ̀ ẹ gbọ́dọ̀ ná owó yẹn ìyẹn hundred thousand fún yín mo lè rìn pé owó yẹn ẹ má ti fi sórí òkè mbẹ́ ẹ má ti ta òrùlé lé lórí ẹ ní fọ́ ọkọ̀ rárá mo fẹ́ mọ èèyàn tó jẹ́ ni mo ṣe wá síbi ní ìsìn pé nígbà tẹ́ ẹ ṣọ́nà fún òwe yẹn. ọ̀rẹ́ Sàámú lórí arákùnrin yẹn mo ti gbàdúrà ṣùgbọ́n mi ò rí nǹkan kan. owó ní gbogbo ẹ̀ṣẹ̀ owó ní ìpínlẹ̀ ṣe ògbó wọ́n fún yín lówó wọ́n dẹ̀ fi owó búlọ́ọ̀kù fi ṣan yín kíní fíṣàn tẹ̀ máa fi ríran wọ́n fi hundred thousand block ẹ̀ ẹ̀ wà rí nǹkan kan nípa àmáàtò wọn tó ń fọwọ́ káàkiri ní community. ẹ má sọ yẹn o. kí ló dé èrí ẹyin tó jẹ́ pé lásán pé èèyàn bá rìn kọjá wájú yín lásán ẹ má sọjọ́ tó bí ẹ má sọjọ́ tó máa lọ. nígbà tó lóun ò dẹ̀ tí ìfihàn hàn mí ń kọ́ ẹ má sọ̀rọ̀ tó owó ẹ̀yin náà mọ̀ wípé nípa ti owó is never my problem. bẹ́ẹ̀ ni ẹ̀yin kan ti fún mi nírú nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ rí so ìyẹn ò ìyẹn ò lè jẹ́ problem mi nípa àtòwó kì í ṣe problem. no no no no no no no it's not my problem. Ah. ọlọ́run ò tí ì fi ìran nípa ọkùnrin yẹn kò fi hàn mí ni. ọlọ́run ò fi wọ́n wọ̀nyí nípa ẹ̀ ah. àbí ẹ̀rẹ́ ẹ̀fọkàn ẹ̀fẹ̀ mi sọ́dọ̀ láti jẹ́ kẹ́kẹ́ mọ́. òun náà ló ń pè mí yìí o. hànà. God is wonderful. hello sir ah ẹ rọra sir olúwa ló ṣeun olúwa ló ṣeun sir ẹ bẹ́ẹ̀ ni àlàáfíà mo wà mo wà lórí òkè òkè máa ní láti rí yín. mo lè rí yín all right àárọ̀ ọ̀la oh that is good that is good ẹ ń bọ̀ lọ́dọ̀ yín yẹn gangan sà bíbí re mo mọ̀ bẹ́ẹ̀ sà ah no ẹ̀yin kọ́ sà eh, ok sà ẹ̀hẹ́ ah mo ti mọ̀ bẹ́ẹ̀ mo ti mọ̀ bẹ́ẹ̀ all right time wo wá lẹ pè sà aago mẹ́sàn-án àárọ̀ ọ̀la oh very good màá débẹ̀ kí aago mẹ́sàn-án yẹn tó lù sà. Okay, sir ẹ eh, mo ti mọ nọ́mbà yẹn sir thank you. sọ bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ gbogbo eléyìí kí ni ìtumọ̀ gbogbo eléyìí ààbò community orí mi ló wà kí ló tẹ́ gbé nọ́mbà parí nọ́mbà bíbí ire yẹn kí ló tẹ́ gbé nọ́mbà yẹn parí ibẹ̀ yẹn dẹ̀ lọ́gọ́ estate pọnú bẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ṣebí hate yín ni èmi ò hate yín mo kàn ń béèrè ní. níbo tèmi ni wọ́n pè yìí kì í ṣe ẹ̀yin náà pè é. ẹ kò sí wàhálà jọ máa débẹ̀ lọ ni ẹ máa débẹ̀ ni torí mo ti gbọ́ èmi máa tètè lọ sùn lálẹ́ yìí mi ní tẹ fóònù ní wọ instagram mi ní wọ whatsapp mi ní wọ gbogbo àwọn tó yẹ kí n wọ tètè mi ní pẹ́ńbẹ̀ torí òru ni mo máa ń lo free call mo dẹ̀ máa ń lo free data so mi ní lógo ẹ̀ máa pa máa lè délé yín ní five thirty láàárọ̀ àjọ máa dé bíbí rẹ̀ ni èmi sọ bẹ́ẹ̀. ẹ̀dẹ̀ sọ ẹ̀ ẹni owó is not my problem money is not my problem ẹ̀ ẹ̀dẹ̀ ṣe fẹ́ǹsì mi. ò ṣe fẹ́ǹsì ìmísí ọlọ́run la fi ń ṣohun gbogbo ń tẹ̀mí ọlọ́run bá ní ká ṣe ń la máa ṣe. ìmísí ọlọ́run ni ibi. ẹ̀mí ọlọ́run ò tí ì ní ká ṣe fẹ́ǹsì ìmísí ọlọ́run ní kí n tẹ̀lé yín lọ ó ní ká tètè débẹ̀ o ìmísí ọlọ́run tó bá mi sọ̀rọ̀ ń sọ ní ká tètè jí o ẹ má pẹ́ jí ká lè mí tọ̀pọ̀ ṣe bọ́ bóyá máa ka máa ka ẹsẹ̀ bíbélì ẹ lọ ọmọ yìí máa rí mi fín ọmọ yìí máa ń rí mi fín wọ́n máa sàkẹ́kọ̀ọ́ lórí òkè yìí ṣó ti yẹ ń sìn àdúgbò tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn ti bẹ̀rẹ̀ iṣẹ́ nọ́ọ̀sì mo ń gbàjọ lọ́wọ́ mo ń gbàjọ lọ́wọ́ gbà tí ìyẹn bẹ̀rẹ̀ iṣẹ́ nọ́ọ̀sì ni ìyẹn náà jẹ́ mi lówó àgbọ̀ ìyá ìjẹmi lówó àjọ kò sí kiri ìjà ẹ sọ fún ìjà ẹ tó bá délé wọn ìjẹmi ní twenty owó àjọ ìyá ìjẹmi ìyá ìjẹmi ò táìmù ẹkọ ló wọ sùkúl orí ò pè nítorí ó sáfù mi ò di ẹ mú. Sàmú ni kìtì yìí ó jẹ́. Gbígbéga ni kìtì yìí ó jẹ́ gbígbéga ni kí tí yóò jẹ́. bẹ́ẹ̀ ṣe ń gbéga kẹ́ ẹ má mà wálẹ̀. gbígbéga ni kí tí yóò jẹ́. bẹ́ẹ̀ ṣe ń gbéga kẹ́ ẹ má mà wálẹ̀. gbígbéga ni kí tí yóò jẹ́. ilẹ̀kùn ni kí tí wọ́n jẹ́. ilẹ̀kùn ni kí tí wọ́n jẹ́. ilẹ̀kùn ni kí tí wọ́n jẹ́. ilẹ̀kùn ni kí tí wọ́n jẹ́. ilẹ̀kùn oore kọ́ má mà wálẹ̀. ilẹ̀kùn ni kí tí wọ́n jẹ́. ilẹ̀kùn ni kí tí wọ́n jẹ́. dádì èèyàn nìyí in fact àkọ́kọ́ náà ẹ aláwọ̀ akáwọnú compound yìí à kò ní burú fún yín ẹ tún wá gbóhùn wa níta ẹ tún wá jáde wá bá wa à ẹ ní ṣorí burúkú ah. ẹ ní mọ̀lẹ́ra. Ah bó ṣe wí yẹn gẹ́lẹ́ ló máa rí bàbá mi lágbára ọlọ́ àlékún owó lẹ́ẹ̀ma ní àlékún ọlá àlékún àlàáfíà àlékún mèremère ṣé wá rí mọ́tò tí pọ̀ tó ní compound yìí o mọ́tò ṣì máa pọ̀ ó ṣì máa pọ̀ pọ̀ pọ̀ lágbára ọlọ́ ẹ ṣe gọ́sà. ẹ bọ ó rẹ̀ ń pé mo ti rí ẹ̀yin lẹ́ni tẹ́lẹ̀. Yeah, no, no, no. It's okay. It's okay. It's okay. It's okay. It's okay. Eh, uh, what? so ẹ̀yin yan mi ẹ ní bínú ni o two hundred thousand ni mo ṣì ní lọ́wọ́ báyìí. yet mr man kí ló dé. ẹ má bínú sá ẹ má bínú sá ọmọ ìmí kí n kankan kan mo ṣe dandan ni kọ́ máa kọ́ máa tọ́jú lé olówó all the time ni ẹ máa bọ̀rọ̀ yín lọ mo tẹ̀lé pásítọ̀ sọ́dọ̀ wa. so bí mo ṣe ń sọ lọ ẹ máa gba ilé iná ẹ wá padà wá ní ọ̀la màá wá fún yín ní owó mi ẹ gbà. all right olójú ẹ̀yin àfi kẹ́ ẹ̀ bá bì kan jẹ́ tẹ́ ẹ̀ bá jẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá jẹ́ dà hóró ẹ̀ ní padà ibi tẹ́ ẹ̀ bá ti rí tó bá ti ń ṣàn báyìí gbogbo yín ṣọ́ṣọ́ṣọ́ ní síbẹ̀ ò bá wó ẹ̀ ní padà ibi yóò dẹ̀ ní wó kò ní wó lórúkọ Jésù èmi mo bẹ́ẹ̀. àmín ẹ ṣé pásítọ̀ ẹ máa wọlé bọ̀ àmín ẹ káàbọ̀ ẹ máa wọlé bọ̀ ẹ máa bá mi wọlé bọ̀ kí ló ṣẹlẹ̀ mi ò fẹ́ gbá yín báyìí máa dúró ní àbákájọ wọlé. lẹ́sẹ̀ fàmí lámúre. bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ ń bí o ibi ni kẹ́ ẹ wà. Ah, èwo ni ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ ń bí ṣé mò ń lo hẹ́hẹ́hẹ́ o tẹ̀ máa ń yàn fún gbọ́n jù. ẹ̀rù ń bà mí gan ni sáà o. Ah, pásítọ̀ kí ló dé. gbogbo àwọn tó wà láyìíká yín tí mo rí ẹ ti lé wọn dànù mo béèrè ìyàwó yín ẹni wọn ò sílé rárá. bẹ́ẹ̀ àwọn ọmọ yín ń kọ́ ẹni wọn wà ní overs ẹ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ àárín èmi àti yín nìkan ló wà kí ló ṣẹlẹ̀. pásítọ̀ ẹ ṣe mi ò bóyá ẹ notice the last time tí mo wá sí ọ̀dọ̀ yín tí mo ní pé kẹ́ bá mi gbàdúrà pé kọ́lọ́run má jẹ́ kí n rí ogun ikú. Ah, bẹ́ẹ̀ ni wọ́n rántí dáadáa pé sọ bẹ́ẹ̀ àmọ́ gbogbo èèyàn náà ni ò fẹ́ kú. Cool ẹ̀bẹ̀ àdúrà tí gbogbo èèyàn máa ń gbà lójoojúmọ́ tó bá jí ni wípé Ọlọ́run jọ o má jẹ́ n bá ikú pàdé o má jẹ́ kí n ṣe kòńgẹ́ ikú o ó ní. pásítọ̀ ṣe rí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tó bá fi máa di month end màá kú. bẹ́ẹ̀ ni. ikú bá wò. bẹ́ẹ̀ ni. ikú bá kí ló fa ikú. ikú bá wò. lágbára ọ̀dọ́ ọmọ ènìyàn gbogbo tó ọlọ́run fi jẹ́ ọlọ́run kò ní jẹ́ kẹ́ẹ̀fì kú gbogbo tó ọlọ́run fi jẹ́ ọlọ́run títí láti gbàtà tó bẹ̀rẹ̀ títí di àsìkò yìí kò ní jẹ́ kẹ́ẹ̀kú ẹ̀ ní kúkú oró a ní fojú sunkún ni ìgbà tí mo tún wọnú lẹ́yìn ni mo tún rí àwọn ọkọ̀ dẹ́ndẹ́ dẹ́ndẹ́ dẹ́ndẹ́ dẹ́ndẹ́ ẹrú bá mi mo tún wá rí bẹ́ẹ̀ mo wá rí báìbù ńlá ìyẹn ló kọ́kọ́ confuse mi pé kí nìkan ló ń ṣẹlẹ̀ nínú lẹ́yìn torí ọ̀tọ̀ lójú fi ń wòye olóògbé débi ọ̀tọ̀ tí mo fi rí ìyẹn gangan gangan mi gbọ́dọ̀ kàn jẹ́ amúgbẹ́ tí mo wá jókòó síbẹ̀ yẹn gbogbo nǹkan tí wọ́n gbé fún mi mi ò fẹ́ nu kàn mo lẹ etí mọ́lẹ̀kùn ni mo fẹ́ máa gbọ́ discussion tó ń lọ bí mo wá dídí gbọ́ pé ọ̀rọ̀ kú ìyẹn ló dùn mí tí mo fi sáré wọnú ilé bí pé tẹ́ ẹ̀ bá ti ẹ̀ṣoògùn owó tó bá jẹ́ pa ẹ̀ṣoògùn owó ni ibi tẹ́ ẹ̀ ti ń fún ọ̀lọ́wọ́ káàkiri tẹ́ ẹ̀ bá kú àwọn èèyàn àbítì yín ẹ jẹ́wọ́. bùrẹ̀ sáà mi kí ló ṣẹlẹ̀ náà ta ló fún yín lọ dá sí tì láti lè wọnú ilé wa kì í ṣe máa dúró fẹ́ gbà pàmíṣọ̀ lórí pé mo gbọ́dọ̀ kú lẹ́yìn tí gbogbo àwọn èèyàn sáré wá bá ọlọ́run ọ̀mà ní jẹ́ kẹ́ẹ̀kú kúrò bí mo ṣe wà bẹ́ẹ̀ yẹn ibi tí mo wà bẹ́ẹ̀ yẹn mo rí pé àwọn bíi tẹ́ẹ̀nì mi ti wà ń ta ọlọ́run ò ní járí bí o kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ tẹ́ fi ń rorú kú síra yín. ẹ wo sà ẹ má bínú o ṣe rí bọ̀dá ẹ̀ ẹ fi tí wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan ìránṣẹ́ ọlọ́run alàyè lèmi ẹ jọ ẹ sọ ohun tó ń ṣẹlẹ̀ gangan fún mi ṣe é ṣògùn owó ni. Ah, pẹ́ẹ́rẹ́ Ọlọ́run má jẹ́. ẹ ṣògùn owó. àtọ. ṣé ẹ̀yin àtẹ̀yàn kan jọ ṣe business papọ̀ wọ́n wá ń threaten yín ni. rárá o Ọlọ́run ò jẹ́ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. ẹni tó lọ́rùn ò bá wá jẹ́ kí ló wá ṣẹlẹ̀ àbí èèyàn kan ti sọ fún yín nígbà tẹ kéré wípé ẹ ní pẹ́ kú nígbà tẹ wà kékeré yìí. Hmm. pásítọ̀ ṣe rí pẹ̀lú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀ àti àwọn àpẹẹrẹ tí mò ń rí pàápàá jùlọ àwọn àlá tí mò ń lá lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó ní agbára gidi gan pásítọ̀ ẹ jẹ́ kí n sọ fún yín ṣé rí bàbá tó bí mi lọ́mọ wọn ò dàgbà púpọ̀ tán fi kú hmm. kódà ẹni tó jẹ́ àbúrò lẹ́yìn wọn. Mm òun ló kọ́kọ́ fòṣánlẹ̀ tó kú. ẹ jọ éèjì wo náà kú gọgàn sanwó ogójì àbọ̀nlélógójì. yes sir bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo fẹ́ kí ẹ sa gbogbo agbára mo fẹ́ kí ẹ bá mi gbàdúrà mo fẹ́ kí ẹ bá mi bọ́ lọ́hùn sọ̀rọ̀ gbogbo ọ̀nà tẹ́ bá máa gbé gbà tí mi ò fi ní kú. Mm òun ní kẹ́ ẹ bá mi gbà bá. Ah, ẹ ní ikú o ó ní ikú mo gbà ládùúrà lórúkọ Jésù ogun ikú níwájú yín Olúwa ṣẹ́ ẹ wọlẹ̀. Sàámú Alájọ. Sàámú gbogbo yín yá jọ yorùbá mi sọ̀rọ̀ ẹ̀ cut the crap cut the crap and apologize nigga you strapped mean cause if you ain't strapped you pulling up a heat. Hey, will you keep short? Yeah. Uh, are you sick or something? ẹ ṣe kẹ ẹ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. Ah. inú ló ń bí inú ló be. bí <laughs> ẹwọn kì tínú bá bí ajá gbà mí ó lè lóun máa pa kí ni ò jẹ ah, ah, olóògbò tó ń halẹ̀ màjá sẹ́mọ̀ kíkú ló fẹ́ kú ìsáfilẹ̀ lò àfi ká béèrè ẹjọ́ bí mo ṣe ń wọ ẹ̀yin méjèèjì mo dá ojú yín mọ̀ mo mọ ìwọ lọ́dọ̀ chiefu èmi àti pásọ bẹ́ẹ̀ ti wá sílé yín rí mo dẹ̀ rí ẹ̀yìn gbà tẹ̀ ń fún àwọn èèyàn lówó ládùúgbò kí ló ṣẹlẹ̀. Mr. Man, I'm going to ask you a straight question and I want a direct answer. In Boni Chief wà. Balagani. ni ẹ ti wo fíìmù yìí rí ta ló pàṣẹ. Mo wò nígbà yẹn. Eléyìí ibo Chief chiefu Chief. Chiefu lè jẹ́ Chief Ibo ni chiefu wà. Ọ̀tẹ̀ chiefu nǹkan. Dọ̀tún dẹ̀ sí. Gbogbo yóò mọ̀. Mọ̀. Kò kàn wá. Kò rá wá. Ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ní gbàgbà òde. Ó bàrì bà kò rá wá márùn òjọ́ mọ́. Tọ́wọ́n bá yọ ah. bẹ́ẹ̀tì tó yọ yẹ bẹ́ẹ̀tì tó yọ ìṣẹ́ ẹ̀ tó o bá gbé sókè báwẹ́ ò bá gan kó o jẹ wọlé lójijì kó o pè mí lọ́mọ àlè fight dánwò dánwò dánwò try it now kó o mọ̀ ní tó fi pè mí lọ́mọ community ah. má gbá ẹ ní nǹkan òní òní yọmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá ṣe mo fẹ́ dóògùn wò. mo máa lọ yọ oògùn ẹ̀yin méjèèjì máa kó rà. ọ̀sọ̀ ọ̀sọ̀ ọ̀sọ̀ ọ̀sọ̀. Brother Saamu, take it easy. That's all orí ẹ̀ bàjẹ́. mr samu àbí samu àbí kí ló ń pè ẹ́. ẹ má bínú mo ṣe àtàkì ẹlẹ́ẹ̀kan inú ló bí mi inú ló bí mi tí mo fi àtàkì bẹ́ẹ̀ yẹn. orí ẹ̀ dàrú sọ pé ẹ má bínú ah, ah. bí mo ṣe àtàkì yín lẹ́ẹ̀kan. Ah. address him um, properly. ẹ má bínú bí mo ṣe àtàkì yín lẹ́ẹ̀kan yẹn. bẹ́tà. Um, ó ti tóbi three days ago tá a ti ń wá chief a lọ sí orí òkè pastor sọbẹ àbí kí ló ń pè yẹn torí pé a máa ń rí ìwọ àti pastor sọbẹ. mo lè máa ń rí ẹ̀yin àti wòlíì sọ bẹ́ẹ̀ come again. bó ṣe máa rí rèé. mo máa ń rí ẹ̀yin àti wòlíì sọ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ ọ̀gá wa now ó ti tóbi three days ta ti ń wọ ọ̀gá wa sí tàdé rí mo dẹ̀ ti lọ sí orí òkè wòlíì sọ bẹ́ẹ̀ mi ìbàdá máa mi ìbá máa ń bẹ̀ so fẹ́ mo ṣe wá sí ibà where is chief you are god. you are gullible ah, ah. you don't have sense guys ẹ̀ ń wá olówó káàkiri olówó tó jẹ́ pé opportunity wọn wà everywhere kò sí nǹkan tó lè ṣe ní time tó bá wù wọ́n a lot of visas hmm. ló wà lórí passport olówó UK yes. US yes. Toronto yes. Canada yes. Maryland yes. Chicago yes. Indianapolis yes. Minnesota kò sí tí o sì lórí fún lórí passport wọn ǹjẹ́ jẹ́ mọ̀ pé tó bá ní Schengen visa Schengen visa hmm. twenty one countries ló lè dé lẹ́ẹ̀kan náà tó bá wù ẹ́ eh? tí o bá tẹ̀ tí jù bẹ́ẹ̀ lọ ṣé o mọ̀ ni that is it ah. àwọn ẹbí ẹ tó wá wà ní Chattanooga tó máa ń pariwo nǹkan wọn sọ fún ẹ rí ni ṣòro o scope ni èmi ò mọ eh, ṣé o lágbárí. nípa ìdí èyí olówó ó lè gbéra lẹ́nìkan ètò bá wù ọ̀gá lè ti travel ah, ah. and he is a very nice man tó ń fún gbogbo àwọn èèyàn lówó. èèyàn ah. ah, gidi wa. Ah. èmi àti sọ bẹ́ẹ̀ tún lọ bẹ́ẹ̀ ó tún ní nǹkan tó sọ tẹ́lù fi bà mí ọlọ́run jà rí bí ẹrú sí ẹ̀ bà mí hmm. àṣírí kan wà bẹ́ẹ̀ tí wọ́n yóò tẹ́ gbọ́dọ̀ mọ̀ tẹ́mi ti mọ̀ hmm. àwa ti mọ̀ ọbẹ̀ hmm. òde kì í mú ìníkú ní go ìníkú ẹgbẹ́ ẹ̀ka àgbà. ọlọ́run ò ní járí bí o àfi kan o àfi kan èmi náà máa mọ mi máa pèsè ọbẹ̀ o máa pèsè ọbẹ̀ o but next time ẹ má máa wá síbí mọ́ máa wá halẹ̀ bẹ́ẹ̀ ah. ẹ ti dààmú dùn mí ti bí o ah. ológun o hmm. ológun hmm. ẹ má wọlé lójijì ni o ọ̀tọ̀ lẹ́nu ọ̀tọ̀ lógun ẹ má wọlé ni o. so nǹkan tẹ́ ń sọ sí ni pé ẹ kò fìrí chief àbí. Ah! ó ti gọ̀pá ó ti gọ̀gán. ó ti gọ̀pá ni. ó ti gọ̀gán. ó ti gọ̀pá ni. ó ti gọ̀gán. ó ti gọ̀pá. ó ti gọ̀gán. Mr. Akínwùmí. Pásítọ̀. Ìpò ọlọ́run kò fi yín sílẹ̀. Ẹ jókòó. Ẹ jókòó. Ẹ pẹ̀lẹ́. Ṣé àwọn ni ẹni tẹ́ ń sọ? Bẹ́ẹ̀ni, ọ̀rẹ́ mi tí mo ní kẹ́ bá mi pè wá lélẹ́yìí. Pásítọ̀, ẹ jọ̀ọ́ mo ti lówó òkè. Okay mi ò rí aago ìjọ kí lè ní. èní ni ọjọ́ kìíní oṣù in fact aago mẹ́fà ìrọ̀lẹ́ òun la wà yìí. a ti bọ́ sóṣù mi. ìrọ̀lẹ́ la wà yìí àti àná tẹ́ ẹ ti wà ń bí bẹ́ẹ̀ ṣe ń sùn tẹ́ ń jí tẹ́ ń sùn tẹ́ ń jí lélẹ̀ kó tó ṣe di wípé ẹ̀ṣẹ̀ jí sára tán gangan báyìí ẹlẹ́dàá mi jọ ọ má jẹ́ kí n kú lọ́wọ́ ọ má jẹ́ kí n kú. ọ̀rẹ́ hmm, lórúkọ jésù ò ní kú fọkànbalẹ̀ pásítọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ti ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún mi pátápátá hmm? wọ́n ti explain everything tí àwọn fámìlì tí wọ́n bá kì í tọ́jọ́ kan tó kú àtẹ̀gbọ́n àtàbúrò àtẹ̀yọ eh, ìyá àti bàbá tí wọ́n bá kì í tọ́jọ́ kan tó kú ní orúkọ Jésù kò ní síkú lójú tiẹ̀ fọkàn balẹ̀ pásítọ̀ sọ bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ fún wa. God bless you. ṣé sà. ṣe ló dàbẹ̀ nípa ẹja náà tí àwọn èèyàn yín bá ń kú láìpẹ́ ọjọ́ ìyẹn ò sọ wípé ẹ̀yin náà kọ ọjọ́ kúkúrú ìyẹn ò sọ wípé ikú wà lójú yín ẹ wá wò ó ara yín máa yá dáadáa o ó ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ tẹ́ ẹ fẹ́ sọ fún mi ṣùgbọ́n ẹ ò tí ì sọ ọ́ máa fẹ́ kẹ́ ẹ sọ nǹkan yẹn sìn. pásítọ̀ pásítọ̀ ẹ wo mi ò tí ì lè sọ nǹkan kan fún yín báyìí o mi ò tí ì lè sọ kankan fún yín báyìí ẹ wo tó bá fi máa di ọ̀sán ọ̀la tí mi ò bá ti kú. Mm -hmm màá sọ gbogbo nǹkan tó bá wà nínú mi. Hmm. mo sọ fún yín wípé kò sí ikú lójú yín ẹ̀ẹ́dẹ̀ ní kú fọ́tayọ̀ lórúkọ jésù ìmọ́lẹ̀ yín ò ní kú bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ jésù. àníṣe pásítọ̀ yẹn òun ló sọ fún mi wípé mo máa kú ní ìparí oṣù tó kọjá yìí. bẹ́ẹ̀ ni. ó kàn fáàmù ẹ̀. bẹ́ẹ̀ ni èmi bí mo dẹ̀ ṣe wà yìí gbogbo àwọn èèyàn tó súnmọ́ mi ló mọ̀ kí nǹkan kékeré má tí ì ṣẹlẹ̀ ni àyà mi ti máa máa já. Hmm. ẹ wo ìgbà tó ti sọ̀rọ̀ yìí fún mi wọ́n á rí i pé ilé ayé yìí ilé asán ni. Hmm. nǹkan kan ṣoṣo tó wá sí mi lọ́kàn kò ju wípé kí n máa fi nǹkan mi tọrẹ lọ fáwọn èèyàn. pé gbogbo tẹ́ ẹ̀ ní kẹ́ ẹ̀ ká. bẹ́ẹ̀ ni kódà tí n bá bù kéré owó tí mo ti fún àwọn èèyàn látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ á ti tó eleven million naira. sixty five ló kàn mí rẹ̀ mo lè bù àwọn ọmọ ni. sixty five. sixty five k eight hundred. bí mo ṣe fi ń tọrẹ nìyẹn kódà lórí ọ̀rọ̀ yìí mọ́tò mi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti fún àwọn èèyàn. mo dáhùn ṣé irú mọ́tò tẹ gbé wá lọ́jọ́ yẹn ni kékeré tún nìyẹn. prado ah! lè fún yàn ni ẹ. bẹ́ẹ̀ni kọ́mi ò balẹ̀ mọ́ láti ìgbà tó ti sọ̀rọ̀ yẹn báyìí kọ̀mí kan pò pọ̀ ní. wọ́n ṣe yín kẹ́ ẹ máa fi nǹkan tọrẹ fún yàn. bẹ́ẹ̀ni. ẹ jọ pàdé pásítọ̀ ọ̀gùn tó kàn fáàmù ẹ̀ fún yín pé ẹ máa who is that man tó dìdí confam ẹ ó confam ẹ fún yín gbọgbọ pé máa kú àbí. bẹ́ẹ̀ni bóyá sọ fún mi nìyẹn ṣé wà gidi nìyẹn. mi sọ fún mi yẹn. ìránṣẹ́ ọlọ́run kan sọ fún yín pé ẹ máa kú kò dẹ̀ wá àkọ́kọ́ ṣe sí ẹ̀yin dẹ̀ fira yín sínú pé ká ẹ máa pè nǹkan yín káàkiri kì í ṣe pé ṣoògùn owó. rárá o kì í ṣe pé ṣe jìbìtì bí kan. pẹ́rẹ́. nítorí wọ́n sọ pé ẹ máa kú níparí oṣù lẹ ṣe fi kàn yín tọrọ ẹ̀yin ò ṣe wá sọ fún yàn. Ah, eléyìí jà bẹ̀rẹ̀ dùn. arákùnrin mo wá fẹ́ bi yín ní béèrè ṣé ẹ ti wá kú báyìí. tó yẹ ni mo ṣe ń dúpẹ́ fọlọ́run. ìyẹn lè máa fi mọ̀ wípé tí ọlọ́run ò bá pààyàn èèyàn ò lè kú náà táwa ni ẹni tó wá ní agbára tó lè rò nínú ọkàn ẹ̀ wípé èèyàn kan máa kú. báwo now ṣé a wá lè sọ wípé òjíṣẹ́ ọlọ́run alààyè tọ́lọ́run dìídì pè tóun náà dẹ̀ ń pe rẹ̀ ní òjíṣẹ́ ọlọ́run kó wá máa sọ fún ènìyàn wípé o máa kú lọ́jọ́ báyìí no no no no no kódà. ibi tí mo tó dé kò dáa fún ìránṣẹ́ ọlọ́run kankan láti sọ wípé èèyàn kan máa kú. ṣé ohun tí a sọ ni pé ọlọ́run ò lè fi ìran han òjíṣẹ́ ọlọ́run kan wípé kó sọ fún èèyàn kan kó máa kú. tọ́lọ́run bá tiẹ̀ fi han òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run yẹn ló máa mọ bó ṣe máa fi àdúrà tó máa fi ré ikú yẹn dànù. ó dẹ̀ máa mọ̀nà tó máa fi sọ kò wà ní ìjọmọ́lẹ̀ pé ẹ máa kú o ẹ máa kú o ẹ máa kú o kò ní sọ́bẹ̀ àbí. amọ̀rọ̀ gbọ́dúra wa lọ adẹ̀mọ̀rọ̀ gbàdúra wa lọ báwọn ṣe gbà ẹ wo ohun tó dà sí wọn lára báyìí wọn náà máa kú ní oṣù kan ṣe bóṣù ọ̀hún ló ti kọjá yìí ṣe wá kú ibóhùn náà kú yìí. ó dáa ẹjọ tó lọlọ ìbábìrún. ṣé àmì kọ̀ọ̀rọ̀ ẹ̀ ti ń yé mi dáadáa hmm. ẹjọ mo fẹ́ rí pásítọ̀ yẹn. ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ èrò ọkàn mi rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mo fẹ́ rí pásítọ̀ yẹn ẹjọ ẹjọ tó ọlọ́ṣẹ́ ní nọ́mbà pásítọ̀ yẹn ah! do you have his number. láti gbà tọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ mi ò rò pé mo mi rí nọ́mbà ah! ẹ mọ́. kéèsì bàjẹ́ kéèsì bàjẹ́ ẹjọ ṣẹ́ mọ́lé ẹ̀ abẹ́ mọ̀ọ́yàn kan mọ́ ṣẹ́ mọ́lé ẹ̀ mo mọlé ẹ. ẹ mọlé ẹ mo mọlé ẹ. ọlọ́run tó ní agbára tó jẹ́ kí òjò yìí máa fún ọlá bí òjò yìí ṣe ń fún afúnmiṣe hmm. afúnmiṣe ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o èrò ọkàn mi rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o mo fẹ́ mọ̀ pásítọ̀ yẹn lọ. Mr. Wa, kí ló ṣe tó ń ké? Yóò mi fẹ́ kẹ́ lọ mí ní ẹjọ́. Ah, ah. Ó fẹ́ kọ́ náà ẹ̀ at least for the past one hour ni mo ti ní kó fi ẹ síbi báyìí mo dẹ̀ give order pé nobody tó gbọ́dọ̀ fọwọ́ kàn ẹ̀ àbí anybody wá nà ẹ̀ tí mi mọ̀ ń pa ẹ̀ ni. ẹjọ ẹjọ. wẹ́ ìgbà tá a wá sí church yẹn láti wá invite ẹ kí ló dé tó yí sá. Hmm. ẹ̀rù bá ló bá ẹ̀ wow okay but kí ló ṣẹlẹ̀ sí Mr. Akínọlá tó ló máa kú ní mọ́tẹ́ǹd kí ló ṣẹlẹ̀. ẹ̀rù máa jẹ́wọ́ ẹjọ́ ẹgbẹ́ kò ṣe dáríjì mi ní ẹjọ́ máa jẹ́wọ́ ẹjọ́. no problem sori reason tí mo ṣe wà ń bí nìyẹn jẹ́wọ́ fún mi tó bá ti jẹ́wọ́ fún mi gbogbo ìtókù a máa ṣètò ẹ̀. ṣé ẹjọ́ dáríjì mi ṣe ẹjọ́. okay mo rí pé o fẹ́ cooperate. ah ẹjọ ẹjọ ẹjọ ẹ má yẹ ká lọ bẹ ẹjọ ẹjọ ah màá jẹ́wọ́ sísè mo máa jẹ́wọ́ ah. mr macdonald. ẹjọ òótọ́ ni òótọ́ ni lọ́jọ́ yẹn ah ẹran ara ló lò mí ẹjọ ẹjọ. ẹ wo ìkan lára ọmọọṣẹ́ ọkọ mi òun lẹni tó jókòó yìí ó dẹ̀ jẹ́ ẹni tí mo trust dáadáa kò lè dà mí mo máa mú ọkọ mi wá síbí tó bá ti kọ́kọ́ débí náà ẹ sọ fún un wípé ó máa kú by month end torí ó jẹ́yàn kan tó máa ń bẹ̀rù gan tó bá ti gbọ́ anything báyìí ẹ̀rù máa máa bá ni ẹni tí mo mọ̀ dáadáa ni àwa mọ bí ó ṣe máa wá padà wá lẹ́yìn yẹn ẹ máa wá jẹ́ kó yẹ wípé tí kò bá fẹ́ kú before that ending wípé kó sọ iye báyìí láti lè má jẹ́ kó kú ẹni tí mo mọ̀ dáadáa ni. arábìnrin ṣé ó dẹ̀ dá yín lójú wípé ọ̀rọ̀ yìí kò ní padà dà lé mi lórí èrò ah, dáadáa o. Ah, ah. láyéláyé kò lè dà lé yín lórí tẹ́yìn ò bá ti dà mí kò sí bó ṣe fẹ́ dà lé yín lórí tẹ́ ẹ̀ bá ti dà mí tó bá ṣàtì ń jù sàkáǹtì yín tẹ́yìn tí ń fún mi percentage tọ̀dọ̀ mi kò sí nǹkan tó fẹ́ dà ń bẹ́ẹ̀. èmi ò ṣe èrò kò sí wàhálà bó bá ṣe ń wọlé náà lèmi náà máa ṣe tọ̀dọ̀ sí yín sí yín o. tẹ́ ẹ̀ bá ti déyàn bẹ́ẹ̀ á jẹ́ pé ó ti dán ni àbí ká hard anything. madam everything tẹ̀sán ló wà òkè mà ẹ bo madam tá bá ti mú ọ̀gá wá síbí tán bá ti sọ fún wọn pé wọ́n máa kú ní month end ṣé ẹ̀rù ń pé ọ̀gá tún máa fẹ́ padà wá síbí ìbàṣá. Ah, ah, kí ló ń sọ lẹ́nu yìí ta ló máa gbọ́rọ̀ ikú tẹ́rù òní bá ó máa padà wá mo ò bí dá ó máa padà wá ẹ̀rù máa ń bà gidi ni mo lè gbọ́rọ̀ kúkú máa padà wá ó máa padà wá ṣé ti gbọ́ mi. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ojú ayé lẹ ti rí yẹn àmọ́ eléyìí ò ní ìsáwà hmm. wípé ẹni tó bá súnmọ́yàn bíi iṣan bíi ìyàwó yìí bíi pásítọ̀ àbí pa yín wọ́n lè gba ìmọ̀ pọ̀ wọ́n lè gba ìmọ̀ pọ̀ láti jẹyanrun láti ṣekú pààyàn ó dá mi lójú pé ẹ̀yin náà ti rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́. Jésù. ẹ ti rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́. bàbá Jẹ́mílà bàbá Táwà ọlọ́wọ́ máa ń ṣe mí bíi pé ẹni tàìtì bá ti dé inú police station tí n bá ti rí irú àwọn nǹkan báyìí ó máa ń ṣe mí bíi ẹni pé kí n take loss into my hand. no no no no don't do that. ó máa ń bí mí inú bíi pé kí n fọwọ́ lórí dànù ni hmm. ah, ah, láwọn ẹni ibi ah, ọlọ́run kò ní pa mí community láti lè máa tú àwọn àṣírí tó pọ̀. ẹ wo arákùnrin tó wà láàrin ẹ̀yin mo fẹ́ bi léèrè o ìgbà ogún lẹ́yìn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tiyín ẹ jọ̀ọ́ níṣẹ́ ló yẹ kẹ́ máa bá mi bẹ̀ wọ́n kó má jẹ́ kí n lọ sẹ́wọ̀n ẹ jọ̀ọ́ ah! ẹ tó lọ́ọ́ báwo lọ́lọ́run ṣe pè é irú ìpè wo gan ló ní láti bẹ̀rẹ̀ káyé ẹ̀ tó rún question tó béè lọ́wọ́ ẹ̀ ó dáhùn wọ́n ní ìgbà wo ló bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́. ẹ ṣáà bá mi bẹ̀ wọ́n ẹran ara ló yá mi lò ẹ <laughs> ẹran ara ló yá yín lò níbo lẹ wà tẹran ara fi yá yín lò inú yàrá ẹ̀ ló wà tẹ̀ràn láti wá yà ló. ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tẹ́ ẹ máa ń jẹ́ kí wọ́n sọ̀rọ̀ àbùkù sáwa ìránṣẹ́ ọlọ́run rèé ẹ ohun tí ọlọ́run ò sọ ẹ wọ́n sọ pé ọlọ́run sọ ìmísí tó yẹ kẹ́ ẹ máa gbà látọ̀dọ̀ ọlọ́run ẹ gba ìmísí látọ̀dọ̀ ọlọ́run mọ́ ẹ wá ń gbà látọ̀dọ̀ ènìyàn ẹ pera yín ní ìránṣẹ́ ọlọ́run ẹ wá ń parọ́ bẹ́ẹ̀ ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run gidi tó bá ti fi lè fi ọjọ́ kan pa irọ́ tó sọ nǹkan tí ọlọ́run ò sọ ẹ̀mí ọlọ́run ó máa dágbére fólúwẹ̀. ẹ̀mí ọlọ́run òun ni a fi ń ṣe iṣẹ́ ìránṣẹ́ kì í ṣẹ̀mí ara ṣó yẹ kí ìránṣẹ́ ọlọ́run gidi ṣó yẹ kí wọ́n gba aṣọ àlà kúrò lọ́rùn ẹ̀ kó wá dúró níwájú àwọn adájọ́ ẹ wá ń parọ́ wípé ẹni ẹlẹ́ni máa kú nígbà tí ọlọ́run ò sọ nítorí pé ẹ fẹ́ gba owó ah no no no no no kò sí ìdájọ́ lọ́wọ́ tèmi o orílẹ̀-èdè tí a wà yìí ó ti fi àṣẹ fún àwọn kan láti ṣe ìdájọ́ fún àwọn tó bá ń wúrú ìwà tí ẹ wò so àwọn ni wọ́n mọ láti lè áńdù yín láti ti mọ irú ìyà èyí tó tọ́ sí yín nínú bíbélì bíbélì wa tí a jọ ń kà ẹnìkan wà nú ẹ̀ tí a ti dájọ́ kú fún wípé ó máa kú ó dẹ̀ ké pe ọlọ́run ó bẹ̀bẹ̀ ó rá bàbà ó ní kí ọlọ́run wo gbogbo iṣẹ́ tí òun ti ṣe ọlọ́run dẹ̀ ránṣẹ́ sí wípé kò ní kú mọ́. ọlọ́run tí wàá sọ fún kúmọ̀ ló one twenty years láyé. èyí mọ̀. mo mọ mo mẹ́yìn ọ̀hún dáadáa orúkọ ńlá ló jẹ́ one twenty years lọ́lọ́run máa lò láyé iye ọdún tó dẹ̀ dùn náà nìyẹn. ṣe rí báyìí so tírú ẹ̀ bá lè ṣẹlẹ̀ báwo lẹ̀yin ṣe máa máa wá sọ fún ẹni tọ́lọ́run ò sọ wípé kó máa kú ẹ̀yin sọ fún yín kó máa kú so ìdájọ́ tó tọ́ sí yín kò ní tọwọ́ tèmi wá ó máa tọwọ́ àwọn agbófinró wá. sọ bẹ́ẹ̀ ṣé ti yanjú ọ̀rọ̀ lórí tiẹ̀. àwọn náà nì. ẹni nǹkan. àkọ́kọ́ wọn wà ń bì. ẹni nǹkan. ọ̀gá wọn wà ń bì. tó wòlíì tó pèrè wòlíì tó kàn yín lẹ sáré bá sọ̀rọ̀ mi kò sí wàhálà no problem. yẹ́yẹ́ yẹ́yẹ́ yẹ́yẹ́ mama o mama o mama o ọlọ́run jẹ́ kẹ́tètè kú fún wa kẹ́tètè kú ló pè torí tírú yín báyìí láyé ẹ máa báyé jẹ ìwọ tó o lè ṣàdúrù nǹkan báyìí fún ọkọ ẹ tó o bá wá wà láyé tó o bá súnmọ́ rú tiwa ṣọ̀kẹ́ mi wá òde ìwọ wèrè orúkọ ẹ ti wà nínú orúkọ àwọn obìnrin burúkú orúkọ àwọn obìnrin burúkú tí wọ́n ń ba ayé ọkọ wọn jẹ́ ìtọ́ dùn mí jù ní pé gbàtí mo débí aṣọ tó wọ sọ̀rùn ló dùn mí o ẹ sà ẹ wò ẹyẹ wo fúrèmù yìí ẹ wo aṣọ tó wọ ẹ rí i pé green white green padà ni aṣọ yẹn jẹ bí mínú bí pé kí n yá bọ̀ lọ́rùn orílẹ̀-èdè tó bẹ́ẹ̀sì jù lágbàáyé owó aṣọ ẹ̀ ó lè wúwo ọ̀ṣì ṣàkókò make sense pẹ̀lú tó sọ is that good enough? ẹjọ bàbá ẹjọ bàbá táwà ẹ bá tọwọ́ mi mú tí bàbá sọ̀rọ̀ tán ọwọ́ mi ń gbé wà. ẹni ká ẹ jẹ́ kọ́wọ́ yín gbé jẹ́. ó pé ẹ ní wòlíì ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn wòlíì kọ́ wà tó jẹ́ pé tí wọ́n bá sọ ọ̀rọ̀ àwọn èèyàn máa ń gbà wọ́n gbọ́ngàn. àìmọye àwọn wòlíì tí wọ́n ti bá yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ àìmọye ìránṣẹ́ ọlọ́run tí wọ́n ti ṣì àwọn èèyàn lọ́nà tí ayé àwọn èèyàn ò fi lójúmọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gbàgbọ́ nínú wòlíì ju ọlọ́run ọba tó dá wa lọ gẹ́gẹ́ bí irú àwọn wòlíì sọ fún wípé ó máa kú ní month end tó kọjá yìí ìnìlọ ọdún sẹ́yìn wòlíì tó dẹ̀ gbàgbọ́ nínú ẹ̀bí nǹkan mìíràn ó wá fi wá wò pé àwọn ẹbí òun púpọ̀ nínú wọn wọn kẹ̀ pẹ́ kó tó di pọ́n kó ti wá rò wí kó náà máa padà kú ìgbà tí wọ́n sọ fún ẹ ti rí pé pílánù wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ pílánù wọn ni wípé arákùnrin ilé padà wà ó gbọ́dọ̀ padà wà kó wá bẹ̀bẹ̀ pé kí ni kò ń ṣe wọ́n lè máa gba owó tó pọ̀ lọ́wọ́ ẹ̀ ǹjẹ́ mọ̀ pé owó tó fi tọrẹ á tó eleven million naira ó ti sọ fún yín náà má ṣe àhà ó fi mọ́tò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó fi tọrẹ ó sọ pé ó ti gbà kámú pé kó o kúkú kú torí bàbá òun ọ̀pẹ̀ kó tó kú àbúrò bàbá òun ọ̀pẹ̀ kó tó kú òkú òun náà kúkú kú ẹ mọ̀ bí tí gímìkì ẹ ti wá fraud yẹn gangan tí wọ́n gbà wọ́n wọ́ọ̀kì ẹ̀ pa o obìnrin ni o obìnrin tí mọ gbogbo nǹkan yẹn òun ló ṣe wọ́ọ̀kì fraud yẹn pa. Ah! Ah! Ah! Mr. Saamu it's okay it's okay it's okay. sẹ́gbọ̀n tó sọ fún mi ó ní àlàyé handle with care kò kí ẹ̀ kò kánà kó o fẹ́ ṣẹ̀wọ̀n kò ríro rárá. ó ní bọ́nú ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ big lips yẹ big lips yẹ ẹ̀wọ̀n lọ sí máa dúdú èmi ni mo sọ. ẹ yá àbẹ̀wọ̀n ẹ sọ fún wọn ẹni kan jàǹdà ìyàwó yín fún yín kẹ́ máa mú lọ lé o. what over my dead body kí n tún mú eléyìí lọ sílé ikú tó lóun ti yẹ lórí mi ṣé kí n tún wá mú lọlé kó lè rí bí ráyè ṣekú pa mí àbí ọlọ́run má jẹ́ ọlọ́run kú ṣe second wife mi ló jẹ́ mi ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ mọ́. àtàárọ̀ tá a ti tó wà níta tí sọ̀rọ̀ ẹ̀sọ̀ kankan ẹ̀kan mi rí nì. ọ̀rọ̀ etí kan mi nì. a ṣe máa dúró kẹ́ ẹ̀ sọ̀rọ̀ kẹ́ torí pé ẹ̀ sọ̀rọ̀ oníkálukú hí ọ̀rọ̀ lẹ́yìn wọ́n sọ fún ẹ̀ kó sọ̀rọ̀ ògbò ní sọ̀rọ̀ ṣé ó hí ọ̀rọ̀ kan mo hí ọ̀rọ̀ ní everybody hí ọ̀rọ̀ ní ó yẹ hí ọ̀rọ̀ tí ẹ hí ọ̀rọ̀ kájọ́ tẹ̀lé ní mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú wúmà ìmọ̀ kò sí nǹkan tó fẹ́ tẹ̀lé mi lọ ṣe mọ́. ọ̀rọ̀ tí sọ̀rẹ̀ ọ̀rọ̀ dẹ̀ ti níyanjú ṣé ẹ rí ẹ̀yin ọba ìjẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ máa fojú ba ilé ẹjọ́ ah. tẹ́ bá wá débẹ̀ ó dá mi lójú wípé adájọ́ yẹn adájọ́ bó ṣe tó àti bó ṣe yọ. take them back. Samuel. ọ̀rẹ́ ní fún wọn ní owó wọn. Magbo, magbo owó mi, bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo, magbo owó